torí ẹ̀ ó ní ṣé mo lè tẹ̀lé yín kẹ́ ẹ fi kọ́ mi nínú tọ́lọ̀ wọn bá fi mà yín. tọ́ Khidr aleyhi salam kìí sọ́ni kẹta qala innaka lan tastati'a ma'iya sabra kìí ṣe pé lè kọ́ lẹ́kọ̀ọ́ ṣùgbọ́n ò ní lè ṣe sùúrù sẹ́wọ̀n pé wọ́n ń fún wa láti rí téèyàn máa fi kẹ́kọ̀ọ́ nù kìí ṣe pé tọ́lọ́ máa mú nákẹ́lifà àbí wọ́n pò kíní kan bí èédú tí wọ́n pò pọ̀ mẹ́kọ̀ọ́ fún ọ ipò òfin ní fáàmù òdo ló fi ní torí pé èédú àti mà wọ́n takora wọn ìmọ́lẹ̀ ni mà òkùnkùn léédú mo bá lọ kó èédú mu tọpọlọ dí pọlọ rẹ bá ta kókó tani ọbọ túká gbogbo ìtàn fún fáàmù kan dànù bọ́ bá ti délé lónìí o fáàmù kan òjò rabbi zidni ilma ọlọ́run dákun lémi kún ní mà eléyìí ni fáàmù tó ga jù bọ́lọ̀ bá ti lékun ọ tó bá fún ọ lálékún mà táni wọ́n bí dáa tí wọ́n gbà kú lọ́dọ̀ rẹ̀ wọ́n bí ẹnìkan dà ẹ dákun ẹja fi eléyìí kọ́ àwọn ọmọ wa gbogbo ìgbà kan máa bẹ lọ́nbẹ̀ ẹ̀yin náà sì máa bẹ lọ́nbẹ̀ rabbi zid awladi ilman wa fahma ìwọ fúnra ara rẹ rabbi zidni ilman kódà tó fi dórí ẹni tí èè lọ lé kí ó ti lọ sùkúlù àmọ́ tí ń wá dánilẹ́kọ̀ọ́ rabbi zidni ilma ọlọ́run lè sàánú rẹ̀ jẹ́ gbogbo ntọ́ ń gbọ́ ni ọba máa dúró lórí tí wọn bá yanu tó ń sọ̀rọ̀ wọn ó sì bí wọn lọ sọ ni aláàánú lọ́lọ́run ọba wa ilma fi fún yàn mà kọ́ tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ torí pé ní mà kódà gbogbo nǹkan ìdí á ní bá ti pọ̀ jù kò ní gbogbo táwọn èèyàn ń dáwọ́lé rọrùn tí wọ́n ń rí ṣe wàhálà wo ni rí ṣe tó bá pẹ́ yorùbá lẹ́bù ọmọ tìràn mórogún ìyá rẹ àtìlẹ́ wọn ti sìn wá ta ló sìn ọ́ wá. wọ́n máa tọrọ àforíjì lọ́pọ̀lọpọ̀ ó rí pọ́nà ọmọ ẹ̀là fún ọ. fakultu astaghfiru rabbakum innahu kana ghaffar yursilu as-samaa alaykum midrara wa yumdidukum bi amwalin wa banin wa yaj'al lakum nínú tọ́lọ̀ wọn bá tún fi máa ń sínà fúnyà téèyàn fi máa nímà òun náà ní sùúrù ó lè nímà láíláí tó bá ní sùúrù èèyàn máa ń pẹ́ lẹ́nu pé èèyàn ń kẹ́kọ̀ọ́ ni lọ́lọ́run fi máa ń sàánú èèyàn èèyàn pẹ́ sùúrù sùúrù sùúrù sùúrù aláàánú wa lọ́lọ́run torí gbà tí àánú ọlọ́run ọba bá dé sí wọn wàá rí bí òjijì ni wọ́n bá rí pé gbogbo ń tọ́ ọ̀mà tọ́ba ni wọn náà bá o firi ọba lẹ́jọ́ nù ọba lẹ́jọ́ nù torí ẹ̀ sùúrù kúmá lórí ìwọ̀sí tọ́ba pàdé à ẹni tọ́ba akẹ́kọ̀ọ́ wọ́n fi ìwọ̀sí lọ ọba jẹ torí pé ẹni tọ́ fẹ́ kọ́ lọ́dọ̀ rẹ yóò máa hu àwọn ìwà kan sí ọ tó yẹ pé àwọn ìwà tó lé ọ bóun ni wọ́n ti gọ báyìí èmi náà <laughs> ọmọ pẹ̀tọ́ ẹ má bínú bàbá agọ náà mo fẹ́ gbọ́n tí mo fi wá. ọkọ̀ èkó burú ọlọ́run jọ da fún ọ sẹ́mi kó ní o yíò padà ó lórí lọ́ọ̀ni ọlọ́run jẹ́ lórí lọ́ọ̀bá mi gbọ́dọ̀ kó yé wa torí òun náà ń gbà mí kì í ṣe pọ́ máa ma fẹ́ kàn lábù àmẹ́ni tó máa ń wò pé tó ti wà ń standard báyìí tó ti àbí òye ọ ojú kòkòrò ni tí wọ́n bá ti wá sọ pé ọ̀dọ̀ àwọn máa sọ̀rọ̀ burúkú sí yẹn ni wọn ò tiẹ̀ mọ iyì fẹ́ni bọ́dì oníyì lọ wá <laughs> ebi yìí náà lọ ń wá ká ẹ̀rí pé náà ọ̀pọ̀lọpọ̀ ọmọ lẹ́kọ̀ọ́ olùkọ́ rẹ̀ olùkọ́ náà ọmọ lọ òun náà rẹ ọba wà yunifásitì lọ́ba pàdé olùkọ́ kan lè sọ pé ah, matric number ah, kí ni mo á ok sáà mọ̀ ń bọ̀ sọ ọ ti máa fọ sáà sáà àbí òye wa ó sọ̀rọ̀ wa fún matric number má bàa jiyàn pa ìwà sì jáde kó nu class ah ẹ sà mo rí pé gba matric number mi ni bẹ́ẹ̀ ni mo ní ọ̀ lẹ́kọ̀ọ́ ni màá fẹ́ lẹ̀ ah ẹ dákun torí tọ́lọ̀ <laughs> ẹ dákun torí tọ́lọ̀ ah mi ìsakọ̀ ọmọ ń bẹ́bẹ̀ ni o ah, mo rí pé ńgbà tí mo ní ẹ̀ bá ọmọ sọ̀rọ̀ ah no mo pay attention ah èmi kọ́ aha torí tí wọn bá sakọ jìyà wàá sakọ jìyà gbé ni torí yóò fẹ́ lè ẹ kò sì sí ní tí ó ṣẹlẹ̀ torí ẹ̀ ló ti jẹ́ pé sùúrù gbọ́dọ̀ kan ro èèyàn olùkọ́ni ìsìn ti ń kọ́ wa ń tọ́ wa kò ṣe déédéé lóòótọ́ tó o bá fi sùúrù sí wọ́n lè ọ́ sùkùn o ó lè ọ́ sùkùn yẹn o ẹ̀ ní ìsìn wọn ti fi fọ́múlà lélẹ̀ ike tá a bá gba fọ́múlà yìí rìsọ́ọ̀tì yìí lọ́gbọ́dọ̀ jáde wọ́n pe rìsọ́ọ̀tì yẹn ní wọ́n pe ní x four ìgbà tó ga ṣiṣẹ́ yìí títí títí tó làágùn títí títí nínú mathematics x seven ló mú jáde ibi tí ti ti ṣe òun mi ti ṣe mo ti ṣe mo ti gẹ́ẹ̀tì four wọ́n á rẹ́rìí họ́họ́họ́ sẹ́mi pé tólùkọ́ bá gbọ́ ẹ̀rín òun ọkọ̀jú dà sẹ́yìn kálukú ti serious sẹ́mi pé ó ti kó bá gbogbo class ó ti kó bá gbogbo class ẹni tó rẹ́rìn òun kọ́ náwó tí ọba náwó ẹ tọ́ka sí ajẹ́bẹ̀ gbogbo yóò fail f9 lẹ́gbàá nu subject yìí ẹ gbọ́dọ̀ ṣe sùúrù èèyàn ló nàbí tìyín ṣùgbọ́n lọ́n ti gbé ga jù yín lọ lónìí kò necessary pé ńgbà tó ti wá ga jù yín lọ ọmọ jù yín lọ gbogbo nǹkan ṣùgbọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú sùúrù ah ẹ please sir ṣé ẹ lè gbà kémi náà try ó lè ní kó bọ́ síwájú ọ̀pọ̀lọpọ̀ olùkọ́ tí ó sọnù òun náà sì wàá jókòó láyè rẹ̀ ẹ̀yin mọ iye tó ti ṣẹlẹ̀ nù gbèsè ayé yìí yóò sì máa wò bó ń ṣe ń ṣe òun náà ló fún yín fọ́múlà o ọlọ́run ò sì ní kó òun mú rìsọ́ọ̀tì wá ìwọ tí wọ́n fún ó sì mú jáde ẹ̀gbọ́n táwọn fi sọ ni rubba hamili fiqhin ghayru faqih ọmọ nbẹ náà ń tó gbé fíkìú tí ò ní fíkìú rubba hamili fiqhin ila man huwa afqahu min máa ṣàlàyé àgbọ́yé fẹ́ni tó ti yé ju ọ̀nà òun ló fún wa fọ́múlà kọ́ máa lò ọlọ́run sì ní kí wọ́n máa lò tọ́ba mú rìsọ́ọ̀tì jáde ta lẹni tó tún yẹ ká fọlá fún ẹni tó fún wa fọ́múlà ni torí tó náà bá mú fọ́múlà yẹn wá kó làbá ti mà òun náà ti tún padà pé ah ọlọ́run ọba yóò tún bọ́ ràn ọ́ lọ́wọ́ ó lè jẹ́ pé sábà bíi ẹ̀kọ́ tó níw nípa ntọ́lọ́run ọba fi ń yọ tí ò yí olùkọ́ ọ̀hún àtọ̀nà tó ń gbà gbé kalẹ̀ lólùkọ́ yẹn ó fi jà gudugudu fún ọ nígbà tó bá parí skul pé wọ́n gbọ́dọ̀ mọ ọ sílẹ̀ ní skul yìí kò di lẹ́kítọ́rà abẹ́rẹ́ mọ̀ kó ti ṣẹlẹ̀ sáwọn ọmọ mi bẹ́ẹ̀ látàrí pọ́lọ̀ ń bùkún ó tún fẹ́ kọ́ kọ́rọ̀ rẹ̀ sùúrù ló máa ń jẹ́ kéèyàn lè ṣe bẹ́ẹ̀ o téèyàn bá ní sùúrù téèyàn bá máa jọra rẹ̀ lójú kò lè débi kankan èèyàn ò lè débi kankan ẹ̀ mọ̀álìmù náà ń kọ́ ń kéw ọlọ́ọ̀ṣẹ̀ẹ̀sì ọlọ́ọ̀ṣẹ̀ẹ̀sì ó pe fáìlù ní mọ̀fòólù ó pe mọ̀fòólù ń fáìlù bàbá pé àwọn agbọ̀nrán kọ́náwù lábẹ́lẹ́ àgbọ̀dọ̀ pé fáìlù mọ̀fòólù àgbọ̀dọ̀ lẹ́yìn pé tí bàbá ń bá yí aṣọ tó bá lò ní sàlùbáríkà ó ṣeé ṣe ẹ mọ̀gbà tọ́lọ̀ máa gba ìpè tó ń torí ẹ̀ sùúrù dọ́wọ́ ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ sùúrù lórí wọ̀sí sùúrù lórí gbogbo àwọn nǹkan tó bá pàdé anabi musa aleyhi salam wọn lò ní lè ṣe sùúrù kèése pé kídùrù náà máa ń tọpa ma o ṣùgbọ́n nu tọ́lọ̀ ti dá mọ́ mi yẹn ni bí kí wọ́n mọ ọmọ náà wá sílé kí ó lọ́dọ̀ wa náà ní sí pé à ń fẹ́ kọ́ ọmọ ẹ̀yọ́ ọmọ kí ó pé àṣewò sì lè ṣe sùúrù màá ṣe sùúrù ah kò burúkú àwọn àwọ̀ bọ̀ dáwọ̀ ló bí ọ̀kẹ́rẹ́ tọ́ba di pé ń sá ẹ bá pe bàbá rẹ̀ ń sọ pé kò ní lè ṣe sùúrù bẹ́ẹ̀ ni kò ní lè ṣe ọmọ mélòó ló lè ṣe sùúrù ustaz lójijì náà ni àbí ẹ̀kọ́ ni ẹ̀ omi kálukú fẹ́ di ustaz lójijì ni tó bá di pé wọ́n kọ́ kéwú débi o kéwú o yọrọ amasọ sọ o kí ló dé tá a rí ọ lé kéwú ma wàláhì ìdíwọ́ kan àní lé ok tí àwọn ẹni tó ṣe sùúrù sí kọ wọn kọ à ń sùúrù lẹ́yìn náà le ní lẹ́bù tí wọ́n ń kọ́ yẹn lé kò lè ọkọ̀ débi tọ́fẹ̀ tọfẹ tọ́fẹ̀ ẹ̀kú kéwù tí ọmọ haúsá tọ́lọ kọ́ ní Madina torí kó gbóná kọjá sísọ tó ní wàláhì tún da yanzu náà sókè àkórè ni bẹ́ẹ̀ni mo kúkú ti parí iṣẹ́ hajj mo ti ṣe hajj wọn ò bá lé mi lọla, ah ṣé wà náà ń kí ó yìí <laughs> tó rí lọ ìtumọ̀ sí kí tọ́ọ̀ bá lè sùúrù fún kékeré yìí tó lè tó o túmọ̀ sí pé à ń bùkátà sùúrù báyìí anabi musa ò sì ṣe sùúrù náà wọ́n lọ wọ́n lọ anabi musa ni màá ṣe sùúrù ní àkókò ló ṣe ṣe sùúrù nípa tó ti mọ̀ ń parẹ́ tí n sì ti ṣàlàyé fún ọ tí n sì ní ṣàlàyé fún ọ bọ̀rọ̀bọ̀rọ̀ ó ní pẹ̀lú gọ́ọ̀lọ́ wàá bá mi ló sòrò n sì ní kọ̀rọ̀ sí ọ lẹ́nu òun wá sọ fún pé tó o bá tẹ̀lé mi o ọ gbọ́dọ̀ bí mi léèrè nǹkan kan o kó tó di pé mi mọ̀ ṣàlàyé rẹ̀ fún ọ wọ́n bá bẹ̀rẹ̀ sí ní lọ wọ́n bá wọ ọkọ̀ ojú omi wọ́n rìn létí bèbè odò ọkọ̀ omi bá dé wọ́n bá sì wọkọ̀ wíwọkọ̀ tí wọ́n wọkọ̀ báyìí kédòrò bá yọ àké ọyọ ti ọkọ̀ lọ́ba bẹ̀rẹ̀ sí ní sá ọba yọ wàhálà kan kú lára ọkọ̀ ojú omi tọ́ sẹ́yìn ọ sọ̀rọ̀ abẹ́rẹ́ ní sọ̀rọ̀ <laughs> ẹ̀yin tètè ó ti mọ ọ̀hún pé a abẹ́rẹ́ tẹ̀ rí bàbá yìí ìbàṣẹ́jọ́ òbí tí so lẹ́rù <laughs> so anabi Musa aleyhi salam anabi musa ti gbàgbé adé o tọ anabi musa bá ní akọrọkọtàhà oṣù asọ ọkọ yìí ọsọ alọgbẹ olùhùsí lára lẹtọkọrẹ kọ àhàlà ha sọǹfẹ kátẹrì ìwọ musa lọkọdẹjẹ tẹsẹ yìí ẹn ìmúra ọ nǹkan tó ṣe yanilẹnu o aburú ńlá lélẹyìí o ń lè dákẹ́ ẹrú eléyìí. <laughs> الانتصار قال ألم أقل إنك لن تستطيع معي صبر ṣé ǹ ti sọ tẹ́lẹ̀ ìwọ ò lè kẹ́kọ̀ọ́ odidi anabi ọlọ́ba anabi <laughs> wa sallallahu alayhi wa sallam nínú àdéhìí kan anabi náà fi hàn pé ìgbàgbé ló ṣe Musa níta lákọ̀ọ́kọ́ yìí ó gbàgbé ní lóòótọ́ tó qala la tu'akhidhni bima nasit ó ní má fi àjẹmí lórí gbàgbé gbàgbé ni wala turhiqni min amri usra wọn náà má di wàhálà rù mí náà sẹ́yìn kọjá gbàgbé ni. ọsọ bẹ́ẹ̀ ó dáa kò sí wàhálà fantalaqa wọn bá tún lọ hatta idha laqiya ghulama wọn bá pàdé ọmọdé kékeré kan wọn ní ṣeré pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ni faqatala kàkà mú bá wọn bá pa á ah. qala aqtalta nafsan zakiyyatan. <laughs> ó ní sẹ́ni téèyàn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ rẹ̀ ká máa ní bàbá yìí ọ̀pá ẹ̀mí tí ó ọ̀sẹ̀ ẹ̀mí tí ó lẹ́sẹ̀ lọ́ọ́ pa yìí gbèsè ìrìnà fi ń dá ló ń pa tó ń fi ń pa òun ó túmọ̀ sí pé wọ́n ti mọ̀ nínú gbogbo òfin pé anafso bin nafs gbogbo ẹ̀mí tó bá pààyàn wọ́n pò náà ni. laqad ji'ta shay'an nakra ọ́ ah, aburú lélẹ́yìí hmm, aburú ńlẹ́rìí máwù aburú sẹ́wọ̀n kọ́ ti ní kò lè ṣe sùúrù tọ́ qala alam aqul laka innaka lan tastati'a ma'iya sabra bàbá yìí tó ń ran létí mo ti sọ ṣé wọ́n aṣọ pé ò lè ṣe sùúrù pẹ̀lú mi. qala in sa'altuka an shay'in ba'daha fala tusahibni qad balaghta min ladunni 'udhra tó mo bá tún wá bí ọ léèrè nǹkan kan lẹ́yìn فانطلق طبعا تنلق حتى إذا أتيا أهل قرية استطعما أهلها wọ́n lọ títí wọ́n bá fi wọ̀lú kan ẹ̀yin aráàlú yẹn ràn wá lọ́wọ́ ẹbùn wa ló ń jẹjẹ arìnrìn àjò ni wọn ẹbùn wa ló ń jẹjẹ fa àbọ̀ ẹ̀yin ọba yìí fowóhùnmá wọ́n kọ̀ láti gbà wọ́n lálejò oúnjẹ kọ̀ oúnjẹ nì. فوجد جدارا فوجد فيها جدارا يريد أن ينقض nínú ìlú yìí ni wọ́n ti rí ògiri kan tó fẹ́ wó fa ọ̀kọ́ọ́mà kédèrú bá fẹ́ wù ní bá ma nílùú tí wọn ò ti gbà wọn lálejò wọn ò ṣe wọn lálejò wọn ò fún wọn lóúnjẹ alábi musa bá ní lọ́wọ́ ṣe tẹ̀lé tọkọ́tà aláìhí àjọrà bọ́ bá wù ọ yẹ kọ́ gbowó sẹ́yìí o bóòlù sọ àti tí ọ̀fẹ́ fáwọn tí ọ̀mọ yìí. <laughs> qala hadha firaqu bayni wa baynik ó ní ibi tá a ti pín yá ni o. سأنبئك بتأويل ما لم تستطع عليه sabra tí ẹ̀ wọ́n á sàlàyé tó lè ṣe sùúrù fún báyìí ń sàlàyé rẹ̀ fún ọ. báyìí lọ bẹ̀rẹ̀ sí ní sàlàyé fún lọ́kọ̀ọ̀kan. ó nítorí ọkọ̀ ojú omi yẹn àwọn ẹni tí wọ́n ní aláìní ni wọ́n. àwọn sì máa fi ṣiṣẹ́ oúnjẹ òòjọ́ wọn ni. mo fẹ́ kó àléébù bá ọkọ̀ ojú nítorí pé ọba kan bẹ ní agbègbè ibi tí wọ́n ń lò sí yẹn gbogbo ọkọ̀ ojú omi ló máa ń jágbà lọ́wọ́ àwọn ẹni tó bá ní tó bá ti rí pọ́dà tọkọ̀ ojú omi bá ti mú lójú báyìí ọjà gbà ni àti fẹ́ kọ́kọ́ ojú omi ọjà tí wọ́n jágbà má àwọn aláìní yìí lọ́wọ́ la fi dá apá yìí sí lára pẹ̀lú ọbẹ̀ yìí kò ní jọ lójú dé pòpè ọgbà torí pé nítorí lè ṣe sùúrù fún un ọba ti sọ àsìkò tó ń kó kíní ìbò pé sórí ìwọ Musa. So nítorí àti mo fi fẹ́ ṣe báyìí àwọn ọ̀sọ̀ mo rò pé yọ ìdí nu tó fi jẹ́ pé wàláhì tí wọ́n ṣe yìí náà ni máa ń ṣẹlẹ̀ ní gbogbo ibi tá ti ń kọ́ ọmọ ní mà ẹ̀rì pé olùkọ́ kò ní fẹ́ tú kẹ̀kẹ́ gbogbo ń tọ́ mọ́ alẹ̀ yóò kọ́ sọ̀kan alẹ̀ yóò máa wo bẹ́ẹ̀ ṣe react tó bá rí pé ẹlẹ́kọ̀ọ́ yóò tún fún yín lómi tó bá tún rí pé ẹlẹ́kọ̀ọ́ yóò tún fún yín lómi tó bá rí pé aláìlẹ́kọ̀ọ́ ni ẹlẹ́yìn náà tó bá yẹn tó bá yẹn yẹn ni pé kọ́ yẹ ká gbé gold ká gbé wẹlẹ́dẹ̀ lọ́rùn òwe àwọn olùmọ̀nù tọ́mọ bá ti jẹ́ pé kọ̀ lẹ́kọ̀ọ́ wọn ò ní kọ́ ní nǹkan tó pọ̀ àmọ́ tẹ́ bá ti lẹ́kọ̀ọ́ ntọ́ ọ̀fẹ́ màgání sí wọn kọ̀ tọ́ ó ní sọ wá rọmọ tí mo pa ọ́n bàbá àti ìyá rẹ̀ olùgbọ́ lọ́wọ́ ọba gbọ́ ni wọ́n o ṣùgbọ́n ọmọ yẹn bí ṣe ń bá gbèsè ayé rẹ̀ lọ tó bá fi lé lọ dàgbà ọmọ yẹn ó padà mú wọn gúnrí kó ń dìtọ́ lọ́wọ́ sọmọ àmọ́ kóbóbì òbí àmọ́ kóbọmọ eléyìí tó wọ́pọ̀ jù ní kóbì ní kóbọmọ àmọ́ ń bẹnu ọmọ náà tó lè kóbá òbí. ó wù wá pé kọ́lọ́wọ́n bó fún ọ lọ́mọ míì tí ó lóore jùlọ ìdí nu tá a fi pa eléyìí báyìí. àmọ́ ògiri tó rí tí mo fẹ́ wù tí mo mọ̀ ọ́n àwọn ọmọdé kékeré méjì kan ló ní ọmọ òrukàn sí ni wọ́n wọ́n ń bẹ́ẹ̀ nù lùtò orí tí wọn ò ti gbà wá lálejò yẹn dúkìá ńlá kan bẹ́ẹ̀ tọ́jẹ́ pẹpẹ ọ̀rọ̀ tí bàbá wọn bá wọn rì má bẹ́ẹ̀ léyìn ẹni rèsì ni bàbá wọn ẹrú ọlọ́run gidi ni tí ògiri ń bá wà bó ṣe wà tá a bá mọ ká bo ilé tí wọ́n kó arzikì sábẹ́ rẹ̀ yùn òjò ọ̀pàbẹ̀ títí títí títí arzikì ọ̀fẹ́ jù ta ẹni tí ò ní ọ̀padà dẹni tí ó gbé ó ní tọ́fà tá a fi mọ ògiri yẹn nu tí wọ́n sọ pé ó yẹ ká gbowó sẹ́ tọ́ wọn á ní sọ́wárí gbogbo nǹkan tí mo ṣe yìí o wa ma fa'altuhu an amri èmi ọ̀dá sí o dáàlì kẹtẹ ọlọ́run ọba lọ́kọ́ mi máa ṣe o ara àmọ̀tọ́lọ̀ ní kọ́ wa kọ́ náà nù o ọlọ́run lọ́kọ́ mi máa ṣe èmi kọ́ mọ́ dá o dáàlì kẹtẹ wíìlú ma lam taspa' alayhi sabra eléyìí ni àlàyé àlàyé nǹkan tó lè ṣe sùúrù fún wọn nígbà tí Khidru kọ́kọ́ sá ọkọ̀ ojú omi láàkín tó yọ wàhálà lára rẹ̀ bẹ́ẹ̀ ni ẹyẹ olóńgò kan lọ́wọ́ bá sétí ọkọ̀ ojú omi pàtó bá síbẹ̀ ó jí wọn lọ́ba kẹnubọ́ ní òkun lọ́ba mú mi lọ́ba tún fò lọ Kédùrù wa sọ pé sórí ìmọ̀ tèmi àti tiẹ̀ àti má gbogbo èèyàn lẹ́gbẹ̀ẹ́ mọ́ ọlọ́run ó kéré jọjọ àfi bí omi tí ẹyẹ yẹn mu nínú òkun kí ló rò pé dínkù ní omi òkun ó ní kò dín nǹkan kan kù mbẹ sẹwọn kẹkọọ tọlọ fẹ́ kí musa wa kọ náà nù gbàtà níta lọmọdù musa sọ pé èmi ó sì ti kẹ́kọ̀ọ́ láti gbèsè alákọ̀ọ́kọ́ sórí ń tẹmí mà àti ń tí wọn mà àti tí gbogbo èèyàn mà kò yàtọ̀ sí ọwọ́ ọwọn ọba omi tí ẹyẹ yẹn mu lẹ́gbẹ̀ẹ́ gbogbo omi tó wà nù òkun yẹn torí rẹ̀ kí wọn á màjàmá tá a mọ̀ kankan ni ẹ dáhùn ẹ má rò pé ìmọ̀ pé kéwù àbí wèéfà àti sí ọwọ́ yín náà ẹ̀yin tẹ́ ń ṣe mẹ́kò kílẹ̀ mà ẹ̀yin tẹ́ ń kanlé kílẹ̀ mà ẹ̀yin tẹ́ ń malé kílẹ̀ mà kọ́dà tó fi dórí ẹ̀yin tẹ́ ń ṣe bàtà kílẹ̀ mà ọlọ́run bá nìkan lọ́ mà àmọ́ nǹkan kan àmọ́ nǹkan kan sòtéèyàn ti gbà bẹ́ẹ̀ àsìkò tí ó tẹ̀ ọ́ kọ̀ la wa kulli man yadda'i fil ilmi ma'rifatan 'arafta shay'an wa ghabat 'anka ashya'u ẹ sọ fẹ́ni tí ń fọnù sọ pé èmi mà èmi mà èmi mà nǹkan kan lọ́mọ o ntọ́ ọmọ pọ̀ ju ntọ́ ọmọ lọ ntọ́ ọmọ ọ̀pọ̀ ju ntọ́ ọmọ lọ. níparí ẹ jẹ́ ká sọ àwọn nǹkan kéékèèké kan tó tún ní í ṣe pẹ̀lú ànábì wa Musa aleyhi salam ká fi kọ́gbọ́n. àwọn ọmọ Israẹli nínú hadith ilé tí imaamu wa Bukhari àti Muslim tí wọ́n gbé jáde. wọ́n ní àwọn ọmọ Israel nígbà tí wọ́n bá fẹ́ wẹ̀ ìhòhò ni wọ́n máa wẹ̀ kí wá sí pé èèyàn kan dá wà níbi títí ń wẹ̀ lónìí kan hòhò òun wà ń bẹ ẹlòmíràn gbogbo wọn wọ́n máa àsìkò wẹ̀ wọn àsìkò kan náà ni gbogbo àwọn ọkùnrin ó péjọ síbi kan náà wọ́n máa wẹ̀ àwọn obìnrin náà wà níbi kan náà wọ́n máa wẹ̀ kálukọ́ máa wò di ara wọn wọ́n wá kíyèsí pé báwọn ṣe kì í bá wọn wẹ̀ papọ̀ ìwà máa dùn wọn pé àwọn ò rẹ̀ rí ọ̀rọ̀ yìí ò ní yí ọ nígbà tó ṣe pé ìwọ ò tí ì bá experience yẹn pàdé rí tó bá pé lágbolé tẹ̀ ń gbé kò sí lè ń bẹ̀ wọn kàn máa fasọ gáàrú bìkan báyìí ni kálukọ wàá kó síbi kàyọ àlòun ń bẹ̀ possibility pé gbogbo èèyàn ló sì ti rí di gbogbo kálukú rí ó ti wà ń lè o. Other, either willingly or unwillingly. ẹlòmíì máa máa ń wò di rẹ̀ ránṣẹ́ ẹlòmíì elomi ń kọjá ni látẹ̀gùn bá gbà sọ pé ìdí rẹ̀ náà sọmọ pé gbogbo ẹ tó bá ti rí di rẹ̀ rí wọn náà wọnà láti ṣe kíni láti rí di rí ni. gbogbo wọn ti rí di ara wọn rí wọn ò rí di anabi musa rí salam. wọn bá bẹ̀rẹ̀ sí ní sọ àdìsí Abu Hurairah radiyallahu wọn bá ń sọ láàrin ara wọn nínú ti riwaya ti imaamu bukhari anabi ni kana musa rajulan hayiyan sitira onítìjú onítìjú olùgbòra rẹ̀ láti rí ìlà anabi musa aleyhi salam la yura min jildihi shay'un istihya'an min wọn lè yẹn rí nǹkan nínú awọ ara rẹ̀. nítorí bó ti ṣe nítìjú tó àwọn èèyàn rẹ̀ wá fara ní àwọn ọmọ Israẹli fara ní wọ́n eré nǹkan kan nu awọ yẹn riwaya ti Muslim túmọ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ ní wípé àwọn èèyàn rí hòhò hoho re rí hòhò rẹ̀ wọ́n ò rí kọ́ bọ́ra alẹ̀ rí kèsì pé wọn erójú rẹ̀ sẹ́mi pé awọ náà ní bẹ lọ́wọ́ awọ ní bẹ lójú kèsì pé wọn erẹ́sẹ̀ rẹ̀ gbàtí èso obìnrin. sọ anabi musa aleyhi salam wọ́n ní àwọn ọmọ israẹli yẹn wọ́n á bẹ̀rẹ̀ sí ní nílára ẹnu wọn fi nílára ẹ̀rí ẹ̀kọ́ ńlá lélẹ́yìí àwa náà gbọ́dọ̀ máa nira wa lára o pàápàá jùlọ ẹni tó bá jẹ́ ẹni ọlọ́run tí ń kọ́ wa nípa ẹ̀sìn ọlọ́run tí ń sàlàyé fún wa ń pàtàkì nàbì sallallahu alaihi wasallam àgbọ̀dọ̀ máa ní lára kèsì kékeré mẹ́gbàá kẹ́ ẹ máa ná ìlà ń sọ kèsì kékeré kẹ́gùn sọ́nà rẹ̀ ń sọ alẹ́ nu yín lásán ẹ má fi wàrọ̀ fún parẹ́ ẹ̀gbọ́n tó lọ sọ ni nínú àyà kọkàndínláàdọ́rin nínú ahzab adaw Musa.

torí ẹ ìnínilára ni ọlọ́run ti lẹ̀ gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ àwọn anabi ọlọ́run ti tán lórí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tán sọ̀rọ̀ ọlọ́run ọba fún wa kọ́ mọ afẹnuwarọ́ fún pa wọn kọ́ mọ sọ̀sọ́kùsọ̀ ń pa wọn ó ti lùgbọ́ ọlọ́run o torí kọ́lọ́ ni ẹ má dàbí àwọn tó ní anabi Musa lára bó wọn ṣe ní lára wọn bẹ̀rẹ̀ sí ní sọ̀sọ́kùsọ̀ ń pa rẹ̀ ni wọn ní kì í ṣàdédé sá fún wa kìí sàdédé gbára rẹ̀ sá fún wa àfi nítorí pé nǹkan kan ṣe láwọ̀ rẹ̀ ni àlébù bẹ́ẹ̀nbẹ́ẹ́ bóyá dẹ́tẹ̀ ní sáyẹn mà àbásùpá àwọn aburú kan lè máa ṣe sàmì kí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ ń pa tèèyàn náà èèyàn lè má mọ̀ ti ń ṣe má ó dàbí ìwọ náà ni wọ́n ń pè ọ́ lókòbó kó o lè bóbin ṣe wọ́n lóbin ìwọ náà sẹ́mi pé tó máa ń sọ bẹ́ẹ̀ sí ẹlòmíì tí ọba mọ́ lọ tó sì máa ń pẹ̀ sán lọ ó tó mú lọ ṣe zina èèhùn tẹ́ ń pè lókòbó nìyẹn òun fẹ́ fi dá yín lójú pé ọkùnrin mẹ́ta lẹ́ ń ké sí <laughs> ọ̀daràn ńlá ti tún rí bẹ́ẹ̀ ni tó máa sọ pé a kéènì tí wọ́n ti rẹ́ oko rẹ̀ lọ kódà ó lè máa mà ó lè máa ma ń jọ kan kọ́ pàkájà sọ kọ́ wa lọ síwájú àwọn èèyàn jọ kan kọ́ wa ṣèṣe pátẹ́gùn lọ gbà sọ́bọ́ lọ́dọ̀ òun pé àtọ̀ ah, yìí ti jábọ́ pé kí wọ́n lè bá a rí pópó òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ <laughs> ni tí wọ́n bá níyàn lára èèyàn ọpọlọ máa ń sọnù gbà mí tí wọ́n máa ń sọ pé bákan ló rí tó rí bẹ́ẹ̀ ìwọ náà fẹ́ fi hàn pé rí bẹ́ẹ̀ sọ báyìí wọn náà nàbì Musa sọ pa. àtàwọn èèyàn ti fẹnu wa rọ́ọ̀fù ọjọ́ ti pẹ́ wọn la dẹ́tẹ̀ ni ẹ̀tẹ̀ ní bẹ lára rẹ̀ ní èfi jẹ́ kára wọ òun tọ́ báyìí anabi musa aleyhi salam ọlọ́run afẹ́ fọmá kúrò nínú tó ń sọ alimami bukhari àti muslim ló gbé jáde ọwọ́ àlọ́ wẹ̀ ń jọ kan wọ́n níbi títí ń wẹ̀ ibi tí a ní rìn nù. yọ bọ gbogbo ẹ̀wù rẹ lẹ alimami nawawi rahimahullah ó ní ẹ̀kọ́ lábẹ́ o òfin àwọn tó síwájú wa nìyẹn tí ọ̀tá kò fi tiwa náà pété ọba aṣọ gbogbo aṣọ kò ní lópin ìgbà tó ṣe pé ibi tó ti nìkan ò ní wa ti wọlé tó ò lè yọjú gbogbo aṣọ rẹ̀ làbúrò tó máa sán pé eléyìí jẹ́ bó ṣe jẹ́ ọ wa ni kò ní wà àlìjáná tí máa ń wẹ̀ tí ọ̀sán bá ń tẹ̀ ni wípé òbùkátà láti san bàǹtẹ̀ tó bá fẹ́ wẹ̀ lópin ìgbà tó bá ṣe tó ti fẹ́ ẹnì kò ní rí hòhò rẹ̀ alimami nawawi nínú muslim ó sì wá láǹfààní tọ́ anabi musa wa wẹ̀ tán òkúta bá gbà sọ́sá ẹ̀wọ̀n kọ́ lọ́n fẹ́ fọ́ ọmọ ni Musa ń lé òkúta òkúta ò dúró títí tó fi déwájú àwọn mala min Israel àwọn kan nínú àwọn abẹnugan àwọn ọmọ Israel. àpáta bá wá dúró Ànábì Musa wá sáré mú aṣọ rẹ̀ bí sẹ́ńlẹ̀ àpáta ń sọ pé sọ́wọ́ bíi jọ́bẹ̀lì sẹ́wọ́bì jabal sẹ́wọ́bì jabal aṣọ mi ìwọ òkúta yìí aṣọ mi ìwọ àpáta yìí aṣọ mi ìwọ àpáta yìí àpáta òdúró talẹ́ni tó mú àpáta síbi allahu rabbul alamin láì ní táyà títí ń lọ ríẹ́ríẹ́ allahu rabbul alamin kò dúró àfìgbà tó déwájú àwọn sọkúsọ àwọn afẹnuwarọ́fù wọn wá rí wọn rí pé aláàfin alẹ́ pan rẹ wà. kò sopa kó tó rí pé awọ rẹ̀ ọrẹwà nínú ẹ̀dá tọ́lọ̀ ń dá nínú ẹ̀ ń tọ́ jù ọlọ́run ẹlẹ́dàá wa máa lágbára pọ̀ ìwà wa dúró ọ̀nà gúngùn tọ́lọ̀ wọn bá gbé ọ̀rọ̀ anábì Musa gbà látàrí pọ́lọ̀ èèyàn síyàn kún orídìí rẹ, kún rárá rẹ̀ kí ẹlẹ́nu ọ wá sọnù lẹ́yìn ìgbà náà abi ìlànà bí Musa eléyìí tọ́lọ̀ ní kò yìí kò o dídúró tí àpáta wa dúró anabi Musa wa nà ní pọ̀pà nà ní pọ̀pà nà kó dúró kó dúró tó dúró. anabi wa sallallahu alayhi wa sallam ó wá ń sọ fún wa pé ojú àpá ń bẹ lára àpáta yìí ojú àpá mẹ́ta mẹ́rin sí márùn ń bẹ ní ara àpáta yìí níbi tá anabi musa ti nà kìí mà sẹ́rù pọ̀pá tiẹ̀ abẹ́ẹ̀ gẹ́tì ẹ̀ pé ọ̀ọ̀ọ̀ọ̀ọ̀ lọ́ba ti sọ wípé tasdiquhu fima akhbar ọ̀nbẹ́nu pẹ́ gbà pé muhammadun. Rasulullah gbogbo ròyìn tánàbí afún akágbà sí òdodo anábì ni ojú àpá lólu tánàbí Musa lu pọ̀pá tó lu òkúta yẹn ń bẹ lára rẹ̀ ojú àpá mẹ́ta mẹ́rin sí márùn eléyìí jẹba ó túmọ̀ sí pé látara ìtàn yìí wọn náà tó wọn máa san bàǹtẹ́ wẹ̀ kò sí bàǹtẹ́ mọ́ no more bàǹtẹ́ from today mo rò pé yé wa lókùn ìgbà tó bá pé léwẹ̀ tó ti fẹ́ wẹ̀ kò sẹ́ni tí yóò rí ọ bàǹtẹ́ tí wọ́n ń sọ nípa alhammam tó wà nù àwọn hadith òun náà ni hammam ilé ìwẹ̀ tí wọ́n ti máa ń fomi gbóná wẹ̀ táwọn kan máa ṣètò rẹ̀ fún yín àmọ́ tó ṣe pé mi wá wẹ̀ ìwọ wá wẹ̀ tó ń wá wẹ̀ tó súnmọ́ ká ríra wa òun ni ilé ìwẹ̀ tó jẹ́ pé ọ̀ gbọ́dọ̀ wọ̀ láì san bàǹtẹ̀ èmi ń wẹ̀ ìwọ ń wẹ̀ à ń ríra wa á wàá san bàǹtẹ̀ láti dodo títí dé orúnkún wa oní ìlànàbì sallallahu alaihi wasallam sọ pé òun ọgbà kóbìnrin ọwọ òun ọgbà kóbìnrin ọwọ obìnrin tó bá sì wọ ìlú irú iléèwé bẹ́ẹ̀ ó ti ya gàgá tí ń bẹ láàrin rẹ̀ àtọlọ mo rò pé yé wa kìí ṣe pé iléèwé ẹlẹ́yìn ni ànábì ní kò gbọdọ̀ wọ fa tóbìnrin ọmọ awọ ẹnu pálọ̀ àbófin mi ti ń wẹ̀ nù kíchìn ọwọ́ agbé báfù kalẹ̀ ń wẹ̀ nù kíchìn síwọ́n lè gbàgbà tí wọ́n á sọ gbogbo onúlé di iléèwé ah ojú ọ̀dà odò ọda àwọn tí ń fẹ́ fòdò sílọ̀ yẹn mistake ti máa ń pọ̀ jù torí di eléyìí báyìí ilé ìwẹ̀ tó fẹ́ ti wẹ̀ ẹ́ tilẹ̀kùn má rí kò sí nǹkan tó ní kó san bá ń tẹ̀. bákan náà anábì musa yìí aleyhi salam ẹjẹ́ á tún wòówò nígbà tí kú dé tó fẹ́ pa anábì musa aleyhi salam nínú hadith tí imam muslim gbé jáde. màlẹ́kà ku ó dé bá nàbí musa ọlọ́run náà kó wọn agbẹ̀mí rẹ̀ aláwòrán èèyàn anabi musa aleyhi salam fakahu ó di ìgbà tìbò fàfakọ ó ju màlẹ́kà àbújá bọ́ sẹ́mi pé ìgbà gbóná ikú mà ní náà <laughs> bọ́ bọ́ kó ní ku kó kó tó torí kò sẹ́ni tó fẹ́ kú anabi musa gan ọ̀fẹ́ kú hadithun sahih nínú sahih muslim anabi musa báyìí tiẹ̀ ojú sì yọ ìwọ gbogbo bó ti lágbára tó tó bẹ́ẹ̀ kọ́ gbá yẹn lójú kẹ́yìn jú ọ yọ kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ màlẹ́kà kú lọ́ba padà sọ́dọ̀ ọlọ́wọ́n bá wa ó ní arsaltani ila abidin la yuridul maut ẹrú tó ọ̀ràn mi sí lòun ọ̀fẹ́ kú o. ẹyinjú mi sì ni ó ti fọ́ ọlọ́wọ́n bá bá gba ọ̀dà padà fún ọ padà síbi wa kọ́ọ́lẹ́ jẹ́ ilé yìí ó ní tó lọ padà bá ikú ẹni tí ń sáfù kú ò rí nǹkan sáfù náà lọ́lọ́ sọ pé kul innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ikú tẹ̀ ń yọ yín wájú tí lọ bá nǹkan ni tó padà lọ bá فقل له واصف يضع يده على متن ثور قب يوار قب لين أقاملو قب يتلوار قب لين أقاملو تاكياني فله بما غطت يده بكل آه غطت يده بكل شعرة سنة tó bá gbé ọwọ́ rẹ̀ lé ẹ̀yìn akọ màálù gbogbo orun kọ̀ọ̀kan tí àtẹ́lẹwọ́ rẹ̀ yẹn ń bẹ lórí rẹ̀ á fi fún lọ́dún kan á fi fún lọ́dún kan sí i ẹ wá wòye mílíọ̀nsì irun téèyàn gbọ́ wọlé téèyàn bá gbọ́ wọlé ẹ̀yìn màálù ọlọ́run ni á fi fún lọ́dún kọ̀ọ̀kan sí i anabi musa ni ee rọbì ìrọlùwàmí sọmọmọ kí ni ó ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀ kọ́ọ́lẹ̀ sọmọlmọ́ọ̀tù ọlọ́ọ̀ni lẹ́yìn rẹ̀ wàá kú náà ni. kọ́ọ̀lẹ̀ fẹ̀lẹ́n onítọ́ba jẹ́bẹ̀ wọ́lọ̀ gbẹ́mí mi nì Allahu akbar tí mo bá tún lo adúrò ọdún náà tún padà kú náà ní sọ́wọ́n pé wò ní fẹ́ kú jẹ́ kẹ́ ẹtú já lo eléyìí yẹn <laughs> ńgbẹ̀yìn náà bá pé àtúnrọ́ náà mí gbégbà tọ́ فقال رسول الله صلى الله عليه وسلم أها wọn náà nàbí musa sọ pé ọtọrọ lọ́dọ̀ Ọlọ́run anyodiniyahu minal ardil muqaddasa ramiyatan bihajar ó ní ọdọ ìwọ Ọlọ́run tó bá gbẹ̀mí mi jẹ́ kí jẹ́ kí n súnmọ́ baitul maqdis ṣe é ma pé ibi tá nàbí musa kú sí ẹ má gbàgbé o níbi tá ti sọnù yẹn náà ni nínú Sínà yẹn ló kú sí ṣe ma pé baitul maqdis lọ́lọ́sìn nìkan ọ táwọn èèyàn dá lóhùn anabi musa á gbé òkú mi súnmọ́ baitul maqdis lódì wọn ẹnjọ yẹ pé téèyàn bá sọkò láti bẹ ibẹ̀ ni ọbọ sí jẹkọkù mi ó súnmọ́ Baitul Maqdis lódì wọn tí òjú ká sọkò lọ anabi sallallahu alayhi wa sallam ọlọlọrun bá sì gbà bẹ́ẹ̀ Ọlọ́run gbé òkú rẹ̀ ó gbé súnmọ́ Baitul Maqdis falaw kuntu tham anabi ní tó bá pé bẹ́ẹ̀ ni mo bá wà ní ìsìn la araytukum qabra ẹ n bá fi sàárẹ anabi Musa hàn yìí. إلى جانب الطريق لجبيونا فوق الكثيب الأحمر نوري أوكي توجي أوكوتا كوبا توجي كوبا كجيل كوبا أرابي إن ساري النبي موسى ولا راري إيكبي كوبا ara rẹ̀ ni wọ́n sin anabi musa sí eléyìí fi hàn wá ikú anabi musa gbogbo wa báwa náà ṣe kú lan yabqa min malikin kalla wala malikin wala nabiyyun ya'ishu da'iman abada ọba kan ní máa bẹ láéláé màlẹ́kà kan sì ní máa bẹ láéláé màlẹ́kà kan ànábì kan sì ti kú òní pa ọláńlá ń bẹ fànábì Musa o aleyhi salam ànábì ńlá ni ránṣẹ́ Ọlọ́run ọba ni tó nípò nínú àwọn ránṣẹ́ Ọlọ́run síbẹ̀ náà ti rí nínú àdìsí àwọn èèyàn seventy thousand tí wọ́n wà lìjánà láì jìyà láì ṣèṣirò pàànàbí ni mo bá wọ ọ̀kan mo bá ra àwọn èèyàn kan tán lọ jàrá mo ti àti kọ́kọ́ ṣe bá lòún mà mí ni wọ́n bá ní hadha Musa wa qawm pàànàbí Musa nù àtàwọn èèyàn rẹ̀ ó túmọ̀ sí pé lẹ́yìn ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam kò sànàbì kan tó lọ́mọ lẹ́yìn tó pọ̀ tó sì kejì àfànàbì Musa aleyhi sẹlẹ bákan náà ní parí mùsùlùmí kan gbá yahudi kan létí láyé anabi muhammed sallallahu alayhi wa sallam nítorí pé yahudi yẹn ó sọ̀rọ̀ ó ní mo fi ọlọ́run ọba tó fún musa lọ́lá lórí gbogbo ẹ̀dá mo fi búra mùsùlùmí yẹn kan da ìfọ́tí bò ní láyé anabi muhammed sallallahu alayhi wa sallam lọ́mọ sọ rọ́bìṣì sẹ́yìn lè bínú rú ẹ̀ ẹ̀yin tẹ́ sọ pé ọlọ́run náà lẹ́yìn jọ pẹ̀lú àwọn mẹ́ta lọ́kàn ẹ eh, kúkú lè ṣe bẹ́ẹ̀ àfi tí ọlọ́run bá ti padà yí yín padà akramakumullah ó di ìfọ́tí fún nílẹ̀ kan náà wọ́n bá kẹjọ dọ́dọ̀ anabi sọlọ lọ wasallam ẹ má máa fi mí ṣe ẹ má máa fún mi lórí àwọn anabi mi nítorí pé níjọ̀gbé nàlùkìyàmà nígbà tó lọ́nba kọ́ fira rẹ̀ hàn àwọn ẹ̀dá gbogbo aládàkulọ̀ gbaragada èmi làkọ́kọ́ ẹni jí tí mo bá wá títí mo ta tún kán ní bàrà nàbì Musa aleyhi salam tó di ọ̀kan nínú àwọn ìtẹ̀lẹ̀ àgọ́ ọlọ́ọ̀lọ́wọ́n ọba mú. ìmọ̀ sótí sáájú mi ni àbẹ́yìn mi lòun náà tají àbí dídákú tó ti dákú ń dọ́tọ́ sọ wípé kọ́lọ́hún fi ra rẹ̀ hàn lọ́lọ́wọ́n bá bá a sẹ́tì ẹ̀ mọ́ lórí ẹ̀ lóun ò fi dákú eléyìí má ó túmọ̀ sí pé gbogbo bá tilẹ̀ wù kọ́jẹ́ anabi musa náà lọ́la àbí òye wa ó sì lọ́la ọlá rẹ̀ ga ṣùgbọ́n gbogbo ọlá rẹ̀ tó ní ń tọ́ anabi wa muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn torí pé ọlọ́run ọba ó fún anabi lájùlọ lórí gbogbo anabi anabi fi sọ fún wa pé ana sayyidu waladi adama yawma alqiyamati wala fakhr èmi la síwájú gbogbo ọmọ anabi adam níjọ́ gbẹ̀ndà alqiyama kìí ṣe ti bákan náà tó bá lọ jẹ́ ànábì Musa bá ń bẹ láyé lónìí kò lè rọgbọ kò lè rọrùn fún sallallahu alayhi wa sallam tó bá jẹ́ pé bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́ọ̀rí bó wàá làwọn akpọ́rọ̀ǹtù táàlà ní tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam dandan tó láti ní agbọ́dọ̀ tẹ̀lé sallallahu alayhi wa sallam ká fẹ́ràn rẹ̀ ká máa fi gbogbo gbàdúpẹ́ lórí ìdẹ̀ra ńlá tọ́lọ́wọ́n bá ṣe fáwa yìí nípa kó ṣe wa lọ́mọlẹ́yìn anabi muhammed sallallahu alayhi wa sallam nínú hadithi tí imaamu malik tó gbé jáde nínú muwatta ó ní tiyín kọ́ lọ́jà lọ́dọ̀ mi ṣùgbọ́n táwọn ọmọ ìyá mi lọ́jà lọ́dọ̀ mi wọ́n ní ah ah ṣé báwo àlọ́ ọmọ ìyá rẹ̀ àwọn sàhábà ó ní rárá o sàábì mi lẹ́yìn ẹ̀yin ẹ̀sọ́ ọmọ ìyá mi àwọn táwa lọ́mọ ìyá rẹ̀ wọ́n láwọn èèyàn tí ó dé lẹ́yìn tí wọn ò rí mi tí wọ́n sì gbà mí gbọ́ subhanallah àwọn ọlọ́mọ ẹ̀yà mi àwa yìí náà adúpẹ́ fọlọ́wọ́n bá wa ọlọ́run tó tú ọ̀rọ̀ wa sí dáadáa ọlọ́run gbogbo àwọn Anabi. musa isa dawud yaqub idris adam yahya zakariya ibrahim gbogbo wọn pátá àwa nífẹ̀ẹ́ wọn o a sì fẹ́ràn wọn ọlọ́run ni wọn. àlọ́ta nínú wa la nufarriqu bayna ahadin min rusuli àìsè yapa láàrin àwọn ànábì ọlọ àgbà wọn gbọ́ pé ìránṣẹ́ Ọlọ́run ọba ni wọn wọn ò dá sí ara tí wọn jẹ́ nítorí fi ràn wọn ni wọn wá jẹ́ níṣẹ́ ṣùgbọ́n o ìgbàgbọ́ tá a ní sànàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ọkà màmá ọgà pípọ̀ ànífẹ̀ẹ́ rẹ̀ gbàgbọ́ jumlatan wa ọlọ́run ọba kó túnbọ̀ jẹ́ ká máa bẹ lórí islam dáadáa kó ṣe àlékún ìmánì fún wa kó túnbọ̀ ṣe àlékún kẹ àti ìgẹ̀ fún aṣíwájú wa nabi wa muhammad sallallahu alayhi wa sallam subhanak allahumma wa bihamdik ashhadu an la ilaha illa an. astaghfiruka wa atubu ilayk. alhamdulilayi ọkọ ni pé irú nǹkan tí yẹn bá fẹ́ máa kí lófin ọlọ́run nípa rẹ̀ gẹ́gẹ́ bí kinní kan kọ́ìn tẹ̀ ń sọ yìí ẹ ṣàlàyé rẹ̀ ẹ sọ pé báyìí báyìí báyìí ni wọ́n máa ṣe sọ nítorí kọ́ mọ́ bàjẹ́ pé bóyá ń tọ́ da láàsọ pé kò da bóyá ń tí ò da láàṣẹ̀sì sọpọ̀ da àbí òye wa ẹ ṣàlàyé bó ṣe rí ipe tọ owó yẹn o bó ṣe rí ni ṣùgbọ́n náà wọ́n wá apply òfin ọlọ́run ọba lórí rẹ̀ tó ṣe déédéé pẹ̀lú tó fi ọlọ́run ọba gbà wọlé àbọ̀tàkù. tó ìbéèrè alákọ̀ọ́kọ́ wọ́n ní ìyàwó àwọn fámìlì ìyàwó àwọn wọ́n gbà láti fi ìyàwó fáwọn ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú pọ́dọ̀ àwọn ni wọ́n máa gbé tí ìyàwó yìí bá wá fẹ́ travel ṣé dandan ni káwọn máa bá travel àkọ́kọ́ ni pé ìwọ tí ì fẹ́ yàwó ẹ̀ nítorí pé tá a bá fi lè má mú síwájú. Si pé kọ́ máa ṣe ìmáàmù fún wa àá fi fati alẹ̀ fún kọ́ kórì ká ni mo rò pé yé wa ní ìsìn wọn láwọn fi ìyàwó fún ọ àmọ́lé àwọn ni wọ́n máa gbé àwọn ò ti fi ìyàwó fún ọ tẹ́lẹ̀ wọn náà ló ti lọ́ọ́ máa báyàwó lò ẹn pé yorùbá gan sọ pé aláìlérò tí lọlé àná lọ kú sí wọn náà wàá máa ṣe wọngele wọngele lórí ìyàwó rẹ̀ lé wọn a sẹ́ńbà tí láwọn fi ìyàwó fún ọ ìjọ náà ní kọ́ máa kó bọ̀ wálé rẹ̀ àyàfi tí ìdíwọ́ kan bá wà sẹ́mi pé ńgbà míì jíjáfara táwọn èèyàn máa ń jáfara wọn kí máa jẹ́ ká burú mi ò tún ṣẹlẹ̀ wọ́n lè sọ pé àwọn kan fi fún ọ ní bàtà àwọn ò tí ì ṣe wàlímà kò tí ì jẹ́yàwó rẹ̀ torí olówó mi ti wá lẹ́yìn rẹ̀ wọ́n bá mú lọ bá wọn àbẹ́yìí tí ti láwọn ti fi lọ́kọ tí ọkọ náà sì ti nà gẹ̀rẹ̀ ó fi ilẹ̀ lọ́dọ̀ wọn pé ń lọ sùkúù kìí ṣe lọ sùkúù láti lè tiẹ̀ orí rẹ̀ ni wọ́n wà wọ́n bá ní àwọn ti bá a ṣètò pé yọ lọ ṣiṣẹ́ Saudi yọ lọ ṣiṣẹ́ kọ́tọ́ọ̀lù wọ́n sì ti ṣe akudu nìkà ìyàwó wa dágbére fún ọ pé ẹ má bínú bíá ọdún méjì péré máa ṣe lọ́run máa padà dé ọlọ́run mẹ́jẹ bó sọ̀sẹ̀ méjì gan ọ̀tọ̀ ta lọ kọta ní pàṣẹ. tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe o mẹ́ àbí owó ẹ̀yìn kọ́ kí àwọn èèyàn máa sọmọ máa lọ fọ̀gbẹ́ fọ̀tọ̀ pé ti ṣe o tó ẹni tí wọ́n níyàwó ò ní gbọ́dọ̀ rẹ ọ̀dọ̀ àwọn ní gbé ò tí ì ríyàwó fẹ́ tó kí wọ́n nìtú máa kọ máa sìn lọ fún ìwọ ò lérò ni ìyàwó ò gbọ́dọ̀ rẹ ó tún máa sìn lọ kò tí ì wà lọdọ rẹ tó bá wà wọ́n ní àwọn gbọ́ pé fìràwọn náà máa ń tọ́jú ìyá rẹ̀ ọwọ́ rẹ̀ ní máa fi gbóúnjẹ fún ìyá rẹ̀ ńlọ́fà ni apá amúsà òfin tètè ka kìí sapá amúsà lọ́kà ọlọ́run ló mú bàmọ́tà dáadáa amúsà amúsà ò lè dá mú ọlọ́run ló mú kò sì sí gbàtọ́lọ̀ fẹ́ mú yàn tí ó lè mú yàn gbàtọ́lọ̀ ń kọ́ pé òun mú náà ló mú kò bá àtọ́jú ìyá rẹ̀ kò bá àmọ́ ìyá rẹ̀ tá ń eléyàn àlọ́ lásán wọ́n ní sẹ́kẹ́dọ̀rù ń sì bẹ láyé nìsín kò sí láyé kò sí xidúrú láyé lọ́dọ̀ àwọn tọ̀rí kọ̀ ń bẹ láyé torí pé ń bẹ́ẹ̀ nu tí wọ́n máa bọ̀ tí wọ́n máa sìn àwọn mùsùlùkù nà mo rò pé yé wa ó ti kú ó ti kú anabi muhammed sallallahu alayhi wa sallam níjọ́ kan bá àwọn sàhábà sọ̀rọ̀ ó ní nígbà tó hundred years tí ó bá fi dé sóni gbogbo ẹni tí ń bẹ láyé ó ti kú ìyẹn nígbà yẹn ìyẹn ni kété Khidru ọba ti kú dìgbà náà ẹ tún fún hundred years sí tí ó ti kú àbí ó ti kú ó ti kú wá ó wá sí wá jẹ́ pọ̀rọ̀ Khidru yìí àwọn nítorí kọ wọ́n hun àlọ́ oríṣiríṣi nípa rẹ̀ wọ́n hun àlọ́ oríṣiríṣi nípa rẹ̀ tó nítorí di eléyìí ẹ rí i pé wọ́n máa ń sọ yìí pé nínú tọ̀rí kọ ilmu ladunni wọ́n lè sọ pé ilmu ladunni lèyàn ni mo rò pé wa ẹhẹn ipe ìmọ̀ tí o bùkátà káwọn lọ jókòó síwájú ẹnìkan ẹ̀yin lẹ́mọ̀ kọ́ bọ̀rọ̀bà yẹ dìrìbù bọ̀rọ̀bà yẹ àbí òye wa fàálẹ̀ yẹ fàálù fàálẹ̀ yẹ fìcílù fàálẹ̀ yẹ fùcúlù ẹ̀yin olódonu elimu ladunni làwọn ni olódo wá kásì dáhùn fún ọ pẹ̀lú ladunni rẹ o torí bó ṣe fẹ́ lì juajua fẹ̀ǹtì òfẹ́ kọ́mọ̀ yọ ọmọ aláàlọ́ tó náà ń pa tontó ọjọ́ bó ti ṣe jẹ́ sànàbì ni àbí sànàbì bí gbàtẹ́ nìkan tún béèrè àkọ́kọ́ ni pé ìyapa ń bẹ láàrin àwọn olùmọ̀ nípa pé sànàbì ni àbí sànàbì tọ́ba wa kò lè ju ànàbì náà lọ wa sọ nìkan làwọn èèyàn ṣe ìyapa ẹnu pa pé sànàbì ni nínú wọn náà ni Hakim ìyapa ń bẹ sànàbì ni ṣùgbọ́n lọ́gbọ́n ni. tọ́ wọ́n ní anabi musa aleyhi salam àwọn gbọ́pọ̀ sọnù ìdàkóbá nígbà tí ń bọ̀ wá jíṣẹ́ ọlọ́run fún fìràwọ́nà nítorí pọ̀kan nínú àwọn òkú náà fìràwọ́nà sàṣì irọ́ gidi ni àbúrò sàṣì wọn ò rí sàṣì tó wà ní madiana ni wọn padà bọ̀ wálé kò sì tí já rí bẹ́ẹ̀ sílẹ̀ torí ànábì Musa ọ̀sọ́nù kò ṣìnà àfi kó tó já ànábì tó sísìnà tó sì ṣìnà náà ló sì lọ bí tọ́lọ́ ti fẹ́ sọ́dọ̀ ànábì tọ́lọ́ sọ fáwọn ìyàwó rẹ̀ pé mo rí iná kan lọ́ọ̀kan bóyá màá rógùn náà mú wá fún yín àbí màá sì rẹ́ni júwe ọ̀nà fún wa ń bẹ̀ àbí òye wa lẹ́yìn náà ó ti jẹ́ pé nùgbésí ayé ti àwọn Yorùbá wọ́n sàtì wọ́n lù lóògùn wọ́n bu ẹsẹ̀ rẹ̀ ó ti pọ̀ ń bẹ̀ jù mẹntálítì ogun ó ti pọ̀jù fún yorùbá wọn gbọ́ lọ́n gbọ́ fẹ́ẹ́ ṣe gbòògùn gbọ́ ó yẹ kẹ́ ẹ máa mú kú o àfi téèyàn bá fẹ́ wà lìjánà ogun báwo kí ni a fẹ́ fi ṣe ogun báwo kí ni a fẹ́ fi ṣe gbogbo ẹni tó jogún ogun kọ́ dànù àìjẹ́ bẹ́ẹ̀ ogun náà ni ó ṣe sábàbí tó fi wọná rọrùn eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin òjogún alukurani òjogún sunna òjogún islam òjogún ogun òfò jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n ní ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lÓgbómọ̀ṣọ́ nísàlẹ̀ jẹ́nẹ́rà kí ni òjèjèrè ọ̀gbẹ́sẹ̀ tó ń parí ẹ gbé wá ṣẹ̀ríà ṣẹ̀ríà ò dilẹ̀ tó bẹ̀ ńgbà tẹ́ ẹ̀ mọ̀fin ṣẹ̀ríà nítorí pé òfin ọlọ́run sọ pé òun ló ń darí fúnra òun mo rò pé yé wa èèyàn ni máa ń lẹ́jọ́ ìnáwó abẹ́rẹ́ sí torí ẹ̀ lòfin ṣẹ̀rí àsọ pé ẹni tó bá já dájọ́ gan ó gbọ́dọ̀ dájọ́ pẹ̀lú ntọ́mà ní ìsìtẹ́ yẹn méjì bá gbẹ́jọ́ wa mo sì mọ̀ pé rọ́ọ̀lọ̀ ń pa ẹ̀ ń gbọ́dọ̀ fi tí mo ti máa ń ṣiṣẹ́ bíìsì ọ̀nà ẹjọ́ tẹ bá rò ní ìsìn níbi sọ pé òótọ́ lọ́n sọ irọ́ lẹ̀ àmọ́ torí ti wà lórí ń gbọ́dọ̀ fi dájọ́ tí ó jẹ́ bí àbòsí ọmọ wọ̀ bẹ̀. kìí ṣe gbogbo tẹ́yìn bá mọ̀ pé ń ṣẹlẹ̀ náà lẹ́kàn máa dájọ́ lé lórí wọn ò gbé wá báyìí torí rẹ̀ arọ̀ yín nìsín tí ì bá sẹ́yìn náà bá máa torí òkú fún arọ̀ yín ẹ̀yẹn gbé wá ṣẹ̀ríà àmọ́ ẹ gbọ́dọ̀ wà lọ́nà tó fi jẹ́ pé ẹ wà authoritative lórí ọ̀rọ̀ mọ́sálásí yẹn ìgbọ́sí nǹkan tí kìí ṣe tiẹ̀ kò sí lábẹ́ ìkápá rẹ̀ ò lè pàṣẹ ń parẹ̀ àwọn ẹni tó bá ní sè lórí mọ́sálásí yẹn bí kọ́jọ́ pé ẹ̀yin ni bàbá tó kọ́ àbí ẹ̀yin mọ̀lẹ́bí rẹ ni àbí ẹ ti pé bàbá tọkọ ẹ ti gbóhùn lẹ́nu rẹ̀ àbí wa ẹ̀hẹ́n ẹ wá gbé wa lórúkọ ọbẹ̀ pé gbé lé ṣẹ̀ríà lọ kí mo rò pé kìí ṣe pé ti oníbèrè gbà lérò wallahu a'lam àríbí lérè o kìí ṣe pé ni pé báyà ló lọ gérí òkú o pé è gérí òkú o ọmọ tí wọ́n mú ọ̀kan lè káwọn ọ̀daràn ọmọ máa lédè àwọn èèyàn káwọn ọ̀daràn ọmọ máa lédè àwọn èèyàn àbí kìí sọ ọ̀daràn lẹ́ni tí ń gérí òkú ọ̀daràn paraku wọn á ní kí wọ́n béèlì kíni ṣé ó ṣeéṣe kó jẹ́ pé ó ṣèèṣì ó ṣèèṣì báwo àlọ́ ọ̀daràn paraku kódà tó bá yẹ kó lórí lọ́ni táwọn èèyàn bá ra mú kó sì lò kó náà kókó lù lóru ni kọ́ lọ́ọ́ gbélé kùsàǹgbà tẹ́nìkan ò ti dá a sẹ̀yìn wọn àgbẹ̀ mọ́sálásí yẹn wá àbí concern muslim ti ń gbé àdúgbò yẹn náà àbí òye wa sọ pé ẹ̀yin là ń ṣe sọ láti mẹ ẹ̀yin àgbẹ̀ wá fún ṣẹ̀ríà tó kéésì ṣe mọ́sálásí yẹn lásán gbogbo mọ́sálásí tí bá rí pé lè má mú yẹn ọmọ fati àti ẹgbẹ́ wá ṣẹ̀ríà ẹnìkan ní lè má mú àwọn ọmọ ṣe Allahu Akbar sọ́tọ́ <laughs> káwọn ọmọ ah, ṣe sọ láti lẹ́yìn ẹ̀ àní àwọn sọ láti lẹ́yìn ẹ̀ lórí ẹni tí sọ Akbar kò ní ma fati àké abẹ́yìn náà ni láàrin fati àti Allahu Akbar ewu lọ rọrùn ju Allahu Akbar rọrùn jù ma fati àké tẹ́gbọ́n náà wá ṣẹ̀rí à tẹ bá pè débẹ̀ dáhà pé bàbá la pè lẹ́jọ́ wọn ma fati àké mo rò pé yẹ yín ẹ̀ láyà sọ yín látàrí so. asùnmọ̀ kó àwọn lè máàmù èso ọ̀yàn látàrí ìmáàmù mani ìmáàmù alátàrí ó di babaláwo nìyẹn tó ń torí délé irú mọ́sálásí yẹn ẹ̀yin tẹ́ bá jẹ́ pé ń gbàdúgbò yẹn náà ẹ lè wá kẹ wá sí sẹ́ríà ló kọ pé ẹ̀ ń fẹ́ kí sẹ́ríà kó máa mójútó mọ́sálásí yẹn inú yín náà láti tún ti wọ ẹnìkan tó bá competent tí wọ́n ṣe wọ́n ṣe dáhùn fún ọ kò sí sẹ́rí àpójú rẹ̀ kan ọjọ́jú ẹni tó máa kí ọlọ́run jẹ ojú ta ni ọjọ́jú ẹni tó máa kí ó ṣèdánwò tọba tí wàá pass wọ lọ́jọ́ lè máa mú gà ọjà bó ṣe jẹ́. wọ́n ní kí ni tó yẹ kó jẹ́ àjọṣepọ̀ láàrin alùsùnà tó ń tọ̀rí kọ̀ àjọṣepọ̀ pa ń pè wọ́n wá sí di súnà ni àjọṣepọ̀ pa ń pè wọ́n à ń fi hàn wọ́n pé tí wọ́n ń ṣe ọ̀dà àánú ẹni tọ̀rí kọ̀ tí wọ́n ń ṣe kí wọ́n darapọ̀ mọ́ ṣíṣe súnà torí pé súnà ni Islam Islam ni. sunna kèése sunna kèése tọ̀ríkọ̀ ni islam kèése islam ni tọ̀ríkọ̀ mo rò pé wa aha eléyìí jẹba o. wọ́n ní sáwọn lè wọ hijabu èyí tó jẹ́ oníkọ́lọ̀kọ́lọ̀ kọ̀tọ́kẹ̀ wọ̀ kọ̀tọ́kẹ̀ wọ̀ torí pé tùmọ̀ hijabu ni gbọ́sọ̀ pamọ́ intanfin gbọ́sọ̀ pamọ́ oríṣi méjì sì lọ sọ ọ̀ṣọ́ awọ ara wa yìí ara wa gan ọ̀ṣọ́ ni ẹ̀wù tí a tún sára náà ọ̀ṣọ́ ni islam wa ni kóbìnrin kó fi aṣọ kan tún gbé ọ̀ṣọ́ tó wọ̀ sára kó fi gbé pamọ́ ó ti múra dẹ́dẹ́dẹ́ ó jáde bẹ́ẹ̀ ó wá aṣọ kan gbàgẹ̀rẹ̀ tí èso aṣọ ọ̀ṣọ́ tí èso ńkọ́lọ̀kọ́lọ̀ tí wọ́n dára sí lára wà wá gbélé ọ̀ṣọ́ rẹ̀ yẹn ìtumọ̀ hijab ara àǹfààní hijab ni pé ó ranù má sùnmọ́ mi rí mi kọ́ yẹra ìdí nu tó fi máa ń báyàn lọ́kàn jẹ́ káyipẹ ọmọ tí wọn wọ jìlbáàbù wọn ṣe zina a'udhu billahi minash shaitanir rajim a máa sọ fún pé bọ́ọ̀lẹ̀ kọ́ máa wọ sí mi torí pọ̀ ń tàbùkù ẹ̀sìn torí ẹ̀ wọ́n ní ìlú kan àwọn ọmọ kan jìlbáàbù wọn wọ̀ táwọn máa fi ṣe zina ọlọ́mọdéru wọn délẹ̀ yìí tẹ́másì dánwò kẹ́ tó àṣírí wọn tẹ́másì wà lẹ̀ yẹ tó àṣírí wọn ẹja mọ̀ wọn wọ́n gbà fọlọ̀ bí ìgbà ti ẹ̀ sọ pé òun rẹ́ nìkan náà nu wọn lẹ̀ yìí fúlọ́njọ́ jẹ́ kó ti kókó ńlẹ̀ yìí ọwà hee yóò kó òun ṣeun máa wọ sinmi rẹ máa wọ jáǹpé rẹ kọ́ ọ máa fi sórí ibú rẹ rọrùn àmọ́ pàṣọ Islam àwùjọbìlà gbẹ́gun bá dán ọwọ́ yẹ kó déèyàn ìtàkùkù ẹ̀sìn Islam tó tó kọ̀ fẹ́ẹ̀ sí tẹ̀wọ̀n kẹ́ńtẹ́ sẹ́wọ̀n kọ̀tàbí kọ̀tàbí torí di eléyìí ọ pàtàkì pé ká mójútó eléyìí. wọn ní àdìsí tó sọ pé àlùmọ̀ òpin sóòótọ́ ní bẹ́ẹ̀ ni anábì ní àwọn Yahudi wọ́n pín sọ́nà mọ́kànléláàádọ́rin àwọn nàṣọ́ra pín sọ́nà yìí pín gbogbo wọn iná wọn wọ̀ àfẹyọkan àwọn sọ̀hábà láwọn wo ni jamaa ìpèníjà gbogbo wa torí ẹ sọ ma dasa pé mi sàálù súnà sàálù náà wà ní ọ tọba jẹ alùsùnà ara aná ní ọnù ọlọmọsí alọmọ aná torí di eléyìí a sì dúpẹ́ fọlọ́ wọn gba ìwé fún tó da alùsùnà kò sí fọ́ọ̀mù tọ́jà tó fi jẹ alùsùnà wọn gba tíkẹ́ẹ̀tì rẹ kò sí sí fáìlì tá a kó kọ rẹ sí ọ̀dọ̀ ọlọ́run ló kọ rẹ wà wọn náà darapọ̀ mọ́ súnà lónìí kó tó dọ̀la ìsìláàmù lèmi ṣe èmi ò ṣe súnà kankan ò ṣe islam. because náà máa ń ṣe islam súnà gbọ́dọ̀ gbẹ̀yìn ó tó bẹ́ẹ̀ ẹ ẹbí mùsùlùmí lọ́lọ́ ń pè wá ọlọ́run sì ní ká tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam báwo ló ti fẹ́ jẹ́ mùsùlùmí tó ní tẹ̀lé tà nàbì torí rẹ̀ ńgbà tó ń sọ̀rọ̀ kẹ́ la hadha wa la hadha ana muslim wa ba'd la yumkin an takuna musliman wa anta tatakhalla gbogbo wa la gbọ́dọ̀ tẹ̀lé súnà àyàfi tó o bá fẹ́ wà lìjánà ló kù táwọn bàbá kan máa dá sàkáwé sálù súnà àjẹpẹ́ alùkí wa ni ahlul bid'ati wal furqa àwọn aládàádáalẹ̀ àwọn tó kún yẹlẹyẹlẹ tí ẹnìkan wà gbọ́ pé ẹnìkan jẹ́bẹ̀ yọ tẹ̀lé ìdínú tó tẹ́fìrí pé gbogbo àwọn ọ̀daràn gan kò sí ètò pera rẹ̀ ló kọrí èké ìpera rẹ̀ lórúkọ aṣèrèké sì pera rẹ̀ lásìwín kò sẹ́nìkan tí ń ṣe bídíà tó fi dórí àwọn tí ń ṣe babaláwo wọn yẹn tí ń dórí òkú ká tó pèrè àwọn lálù bídíà súnà làwọn náà ń ṣe súnà wo ló ní kó máa gérí ọ̀daràn súnà wo ló ní kó máa dìkó dẹ́mádì súnà wo ló ní kó gbádùn sẹ́wọ̀n kí táwọn bá ti fẹ́ ṣe súnà àti lótú àwọn ò sì fẹ́ kó tú wọn ò fẹ́ pàtì àṣekú náà ni tóbi ní kó fi tíra rò lórí nù sàárè gbogbo nákẹ́lì àdìsí yẹn fẹsẹ̀ rinlẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ pípọ̀ àwọn ọ̀nà tó gbà wá ó fẹsẹ̀ rìn lọ. wọ́n ní báwo ni àwọn ṣe fètò sọ́mọ bíbí kò sí fètò sọ́mọ bíbí tọ́lọ́mùbá ti mú ọkọ àbọ̀ náà ni. àbẹ́yìn ọ̀fọ́ ma ni ẹ̀ẹ́fẹ́ ọ̀ma ni áá nísìnyí ìbá ẹnìkan bímọ fourteen ní England ń gbẹ̀bùn ń gbẹ̀bùn àwọn bbc tí wọ́n ń sọ̀rọ̀ yẹn pé ń gbẹ̀bùn wọn ni à kò tí ì bìtì rẹ́kọ̀d because obìnrin tó bìtì rẹ́kọ̀d rí láyé ọmọ Uganda ní thirty four lọ́mọ tó bí wàlẹ́ orí mi sì fẹ́ fò táwọn obìnrin wo bímọ mẹ́ta mẹ́rin márùn ọ̀pọ̀ jù méje yóò ti máa gbé tó bá ń tó bá ń ìyá mi ò fi tó báyìí ṣe rọ́ lásán rọ́ lásán kó múra sí kọ́ sí bímọ nsọ ah thirty four yẹn wà lọ́ọ́ yà mí lẹ́nu kí ló fẹ́ máa fẹ́yàwó púpọ̀ sí ẹyọ kankan ti tó giant nìyẹn ọmọ thirty four ilé ti kún ọ̀nà ti kún adúpẹ́ fọlọ́ ẹlòmíì fẹ́yàwó mẹ́rin ní ìsìn ọmọ márùn ìyàwó mẹ́rin ọmọ márùn tó wá jèrè ni wọn kàn ń bọ́ àwọn obìnrin lásán ọjọ́ ibo ti ṣe jẹ́ ń bẹ̀ ń jẹ́ lọ́ba yẹ kó obìnrin rẹ̀ dákúdájí ni. dákúdájí ni ó bá ti lóyún ọkàn máa dákúdájí náà ni ó lè jẹ́ pé hospital ni ó gbé fóṣù mẹ́sàn-án kó ma ẹ̀hẹ́n eléyìí dákúdájí wọn ọlọ́mọdé akàdánwò ooru wọn ẹ̀hẹ́n so wọn náà tó ti mọ́ra rẹ kó tó lọ́lé ọkọ pé dákúdájí ni ó tètè tọ́jú ara rẹ kó tó dọ̀hùn wọn bá dọ̀hùn ọkùnrin express ni àwọn ọ̀gbá rọ́bì kọ́mọkùtà bóyá bí ọdún kan síra wọn àbí òye wa bóyá bí ọdún kan àbọ̀ síra wọn àbí òye wa ẹ̀hẹ́ torí. <laughs> ọjà bó ti jẹ́. wọ́n ní àdìsí tó sọ nípa ẹni tí wọ́n ṣe méjì nínú sọ́láàt báwo ni àdìsí yẹn ni pé tó máa ń ṣe méjì sírọ́kà méjì mo ti ṣe àbí mẹ́ta èwo ló dájú ajẹ́pẹ́ méjì wàá wá ṣe yòókù kù ọ kanlẹ̀ kó tó sálámà ṣé mo ti ké fatia ni àbí ntí ké fatia ìwọ lọ́dájú ntí ké fatia ṣé mo sàlùwà láti tó wọ̀sọ̀ láti àbí nsàlùwà la ìwọ lọ́dájú ntí sàlùwà àmọ́ tó bá ti ń pọ̀ ṣètọ́ni nìyẹn o ṣètọ́ni nìyẹn ó sì ń da àwọn èèyàn láàmú bàjẹ́ nìsín o ìbéèrè yẹn ti pọ̀ jù ó túmọ̀ sí pé ṣètọ́ni ti jókòó sáwọn èèyàn mi lára sọ̀ntẹ́ ìmọ̀ ọmọ ké fata mo ti ké lákàkẹ́ tá a mọ̀ lọ́wọ́ àǹkẹ́ sẹ́lẹ̀ kẹrin ẹlẹ́kẹrin ni wọ́n fẹ́ bọ̀ kọ́ tòbẹ́ sì máa bá a lọ́nu ẹ máa borí rẹ̀ díẹ̀díẹ̀ ẹ máa borí rẹ̀ díẹ̀díẹ̀ títí tí ó fi fìyín lẹ̀ eléyàn wá ní forí kanlẹ̀ kó tó sálámà àbí lẹ́yìn sí sálámà torí tiẹ̀ ti di kéne ó ti dàrùn. ọjà bó ṣe jẹ́ wọ́n ní sáà máa lọ sọ́dì nínú mọ́ṣáláṣí ká máa ka chemistry physics kò sí ní tó burú mbẹ́ kò sí nítorí burú mẹ lókùn ìgbà tó bá pé wàá gbéwèé rẹ lọ wàá máa ka ò ní máa pariwo wàá gbéwèé rẹ lọ kì í ṣe pé ẹ máa ṣe tùtórí àkànnù mọ́ṣáláṣí pé ẹ ń ṣe physics chemist ah kálukó gbéwèé rẹ lọ́kọ́ máa ka kò sí kọ́takùtọ́ lọ nínú mọ́ṣáláṣí lókùn ìgbà tí ì bá ṣe pé ẹ takùtọ̀ lọ ẹ má gbọ́ lọ ń gbọ́ lọ ń kànú mọ́ṣáláṣí àmọ́ pé ká pa sodium ká pa pọ̀ má kíní kan ẹ wọ́n ti pè é pé ní kíni kò sí tó burú bẹ́ẹ̀ járe ọjọ́ bó ti ṣe jẹ́ járe tó oxygen tá a bá fi kún nitrogen ó di nǹkan báyìí máa kà á nu mọ́ṣáláṣí kò sí tó burú mi. wọ́n ní àwọn ara ìpara alukóhólù ń bẹ́ńbẹ́ kò sí nǹkan tó burú pé kò fi para amọ́ntọ́ dáàdì ní kò má lò nítorí ìyapa tó wà láàrin àwọn olùmọ̀ pé ṣé alukóhólù yẹn gan sẹ́gbìn ni àbí èsẹ̀gbìn ṣùgbọ́n wọ́n lè sọ dọ́gba dùn ní pé kì í sẹ̀gbìn ètò dọ́gba dùn ní pé kì í sẹ̀gbìn yẹn ni pé jíjẹ́ ìwọ ọtí kò túmọ̀ sí pé ọtí kọ́kànyàn lára ẹ̀gbin ni mo rò pé wa aha àmọ́ kọ́ ọ nígbà tó jẹ́ pé para mi wà tí ò ní alukóhólì yẹn nínú ọ̀jọ̀ba bẹ́ẹ̀ náà ni lọ́fíńdà ẹ̀rí gbogbo lọ́fíńdà tá à ń fẹ́ yẹn alukóhólì kèé ṣe yí pé ọ̀dà àmọ́ kò burú àmọ́ ẹ bá lo èyí tí ò ní alukóhólì yẹn ètò ẹgbẹ́ kì í pọ̀pá kan bọ̀ ẹ fi máa tọ́ ara yín àbí wọ́n ti sẹ́nu rẹ̀ rúgudu ẹ máa fi ra ara ni mo rò pé yé wa irú eléyìí ńlọ yẹ ká padà sí bẹ́ẹ̀ náà làwọn àpárá eléyìí jẹba wọn ní àfa àtọkọ máa ń kí ó tọ́ máa ń sì máa kí ó dáadáa wa ni dáadáa àwọn ti wọlé màá nàní kó sí ti ń jẹ dáadáa kí lè rí dáadáa àbá àwọn àtúmọ̀ dáadáa ni ọ̀ràn àyàn ṣé ìwọ wọn bí ọdá tó lè sọ nǹkan kan dọ̀ràn àyàn ọlọ́run ló ní ọ̀ràn àyàn òun ló sì ní kọ́ mọ́ jọ ọ̀ràn àyàn kò sì sí lákọọ́lẹ̀ nọ́ọ̀sì islam bíi kankan pé wàlímà kankan ní jẹ́ bẹ̀ ǹjẹ́ ǹjẹ́ wàlímà ni pé wàá jẹun. màá sún mọ́ wípé ọba béèrè fún ọ wípé ẹgbẹ̀rún ìgbẹ́hùn tó wọ́n ní tó bá yẹ pé èèyàn bá mú ọmọ lọ́ọ́lé kí ń kọ́ èèyàn sọ pé tọ́mọ mi bá fi mọ kí ó kà àbí tọ́mọ mi bá fi hálùkùránì máa fún ọ ní nǹkan báyìí dandan ẹni kò pé lẹ́yìn ya ayyul ladina amanu awfu bil uqud ẹ̀yin olùgbàgbọ́ òdodo àdéhùn tẹ́ bá ti ẹ pé tó bá sì jẹ́ pé jàhálà lẹ́sẹ̀ jọ́ọ̀l ẹ sọ pé tọ́mọ yín bá fi lé alukurani máa fún nílé ilé odidi kan lọ́fẹ̀ẹ́ tọ́mọ bá ha tó bá kú súra kan ọ̀ lẹ́tọ̀ọ́ sílẹ̀ o tó bá sẹ́kọ̀ọ́ àyà kan ọ̀ lẹ́tọ̀ọ́ sílẹ̀ o kìí pé ẹ mi lé ẹ má fi wíńdò sí alọ́ ọ̀ lẹ́tọ̀ọ́ sílẹ̀ o so gbogbo eléyìí ọlẹ́tọ̀ sí lábẹ́ òfin ọlọ́run àmọ́ wọ̀límà wọ̀límà sẹ́mi pé ìgbà míì ìgbà táwọn èèyàn máa ń kó òfin ọlọ́run agídí àtìfẹ́nu kì í ṣe pé wọ́n mọ̀ pọ́nà àbáyọ míì wà ẹnì pọ́nà àbáyọ eléyìí ó pé gbogbo wọlima rọ̀ ń lọ pé irọ́ náà nì tó wá ṣe ó ti mọ kọ <laughs> kò ní ìdílé ìyá ni àwọn ìdílé bàbá rẹ̀ ńkọ́ àwọn ìdílé ìyá bàbá rẹ̀ ńkọ́ àwọn ìdílé bàbá bàbá rẹ̀ gbogbo wọn máa jáde lórí five five naira yìí náà nípa five five naira nàìjíríà yìí náà ni wọn máa kó jáde nígbà bá wá wọlé lọ ó dúró ọkà gbogbo mi tí ọkà ìkàkùkà ká ka gbogbo owó táwọn pa wọn láwọn pa one thousand seven hundred sówó wánu amátọ́ ma ibà fi lè ma alukur'ani ké nǹkan báyìí lẹ fún wa tọ́ba fi lè ha alukur'ani nǹkan báyìí lẹ sùn eléyàn ò sí wàhálà mẹ́ ẹ wá sọ pé ìgbowó lè kí o gbogbo ẹ wọn san jọ wọlé mà ṣé gbogbo ẹ náà one thousand seven adúrò ọdún tó máa ṣe ń lè kí o àbẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ ọjọ́ ìbò àwọn náà ti da yín mà wọ́n ti da yín mà wípé ẹ̀ ní san ìjọ wọlé mà bẹ́ẹ̀ bá ní àwọn sì wọlé mà ẹ̀ jù wọ́n jẹ wá gbé ìdí nu táwọn náà fi hun rí mọ́ wọlé mà wọ́n ní ká gbé báàfù méjì ọkà wá kúlà méjì ẹran fa ah ti yorùbá máa kà kùnà wọ́n tún lọ ṣe kàlẹ́ndà lórí wàlímà ẹ wọ́n tún wá lọ dé màkàwíà nítorí à ń jọ wàlímà rẹ bá rí ká rẹ bá rí ká rẹ òye ẹ kíní ka sàfúrásù tó ṣe wàlímà tó bá rí ká rẹ irọ́ lásán irọ́ ti yorùbá kà kùnà tọba alukuraan nìkan kò síbi tí wọn ti ní kẹsà àjọyọ̀ à ń bọ̀sibọ̀si dáhùn ọjọ́ ìbò ti ṣe jẹ́ àmọ́ tẹ bá fẹ́ gírájúwèétì àwọn ọmọ kò sí ní tó burú mbẹ́ o káká àwọn ọmọ yẹn kẹ́kọ̀ọ́ jáde wọ́n parí primary level secondary level senior secondary level university level kò sí ní tó burú kẹ́ graduate wọn lábẹ́ òfin Ọlọ́run and what do you mean by graduation torí pé Yorùbá la lájọyọ̀ what we mean by graduation oná nípa àwọn ọmọ yẹn wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde wọ́n gbàwé ẹ̀rí wọn afẹ́ kó yé gbogbo yẹn kó wọ́n ti kẹ́kọ̀ọ́ jáde àbí òye wa eléyàn kò sí nǹkan tó burú mbẹ ilé kí ó náà lè ṣe tó bá dá yín lójú pé kó àwọn ọmọ yẹn ń kí dáadáa ẹ graduate wọn graduation lẹ́ẹ̀ma ṣe bóyá táwọn náà gbà lérò nù wọ́n yí mọ́ wọn lọ́wọ́ ni wọ́n yí mọ́ wọn lọ́wọ́ ni tò ìdí tẹ̀ fi ní pé wọ́n límà ni pé torí pé àwọn ọmọ wò pé táwọn bá ṣe wọ̀límà ládàá bẹ́ẹ̀ ní táwọn fẹ́ kó yé yín nù táwọn fi sọ pé wọ̀límà kínni ìyẹn ni pé kìí sẹ́sìn àṣà lásán ni ẹ̀yẹn mọ́ wàá pè ní wọ̀límà wọ̀límà torí wọ́n ti lọ mẹ́sìn ẹ sọ pé ẹ̀ ń ṣe kínni ẹ̀ ń kọ́ ọmọ ajáde pé wọ́n parí ẹ̀kọ́ ẹ̀ńkọ́ máa jáde pé wọn parí ẹkọ kẹsì rí pé ẹ̀kọ́ wọn lóòótọ́ kìí ṣe kọkúkọ ẹhẹn torí jẹ́yìn náà bá lọ́njọ́ kan ẹ̀yàn kan sọ pé ọmọ kurani rẹ ẹ̀ kàn sí àrìn kan fún ọ yá máa ké ká gbọ́ ká wọn jáde lónìí ká ká gbọ́ tọ́ba sì rí ká ẹ̀yẹn wá kí wọ́n á ṣe pé irọ́ ńlá láwọn á máa fún yàn lẹ́bùn ńlá kúmá ọlọ́mọdé eléyìí jẹ́ bó ṣe jẹ́ kò sì sí bàbàrà nu àmọ́ alukurani kékeré yé wa torí yorùbá kan dúró sí bọ́sítọ̀pù àfẹ́ kan ṣe ni o kò sí bàbàrà nu àmọ́ ké o ẹ̀hẹ́n ètò bàbàrà ni kọ́ mọ́ ha ètò pàtàkì jù ni kọ́ ha kó sì ha kó dínà sí pálapàla torí báyìí náà ọmọ sọ pé ọmọ tó ṣe wàlímà ní tó ṣe zìnà kí ni wọn ká ní wàlímà kí ni wàlímà ń jáma màálìmù gan ṣe zìnà ká tó kọ́ ọmọ abẹ́yìn orí ni àbí òtí ìdè lẹ́yìn ọjọ́ bó ti ṣe jẹ́jà rí. wọ́n láwọn ṣe sọ̀lẹ́ẹ̀tì ní táwọn fi wá ṣe sútúrà fọ́tò ń bẹ lára rẹ̀ ṣé sọ̀láàtì àwọn tó lálàáfíà sọ̀láàtì lálàáfíà àmẹ́sẹ̀lọ̀ nípa pẹ́ fi ti fọ́tò ń bẹ lára rẹ̀ ṣe sútúrà orí sọ̀láàtì lẹ ti gbàdánù kò sí ní tó burú mbẹ́ adúpẹ́ fọlọ́ tọ́ wọ́n ní sí mọ́sálásí jùmọ̀ méjì bá wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn irọ́ ni kò sí mọ́sálásí jùmọ̀ méjì tí máa wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn abẹ́yìn rírí ńgbà tí èsì pé ẹ̀ gbádùn sí mọ́sálásí jùmọ̀ ní mọ́sálásí jùmọ̀ lẹ́gbẹ̀ẹ́ àbà àbà abẹ́ ẹ má máa jáwé sóbì ẹ má máa já yóò bá wọn mọ ẹgbẹ́ sẹ́ máa fabricate rọ kí ẹ sí mọ́sálásí jùmọ̀ wa bá wà lẹ́gbẹ̀ẹ́ wọn wà lọ lò fún tí ò rí bẹ́ẹ̀ wípé wọ́n ti sọ pé kọ̀tọ̀ mọ́tẹ́ ẹ bá rí mọ́sálásí jùmọ̀ méjì tán wọn àbí òye wa ẹ wá Mu wá ń gbànà kẹ wá béèrè lọ́jọ́ bó ti ṣe jẹ! ó dínà bàjẹ́ ó dínà jos àti Masalasi jimá tó súnmọ́ ó dínà bàjẹ́ kò sí kan tó súnmọ́ ara wọn nù ẹ̀ ṣọ́ọ̀ṣì ló wà lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí jos kìí sọ kìí ṣe tá fa wàhálà àwọn akírun akírun báyẹn yìí náà gbọ́n bí tẹ wà láyé bá akírun akírun dáńjú danladi hmm, danduma danladi ẹtẹ mẹjọ sí fáìlì o ọjọ bó ti ṣe jẹ tọ wọn ní tí àwọn bá jẹ kọrin yó bàbá àwọn ni mùsùlùmí ìyá àwọn wa ní ṣíṣe túláàsì èèyàn sì gbọ́dọ̀ lọ ara ń tà wínú bó ló ṣe túláàsì ṣé ìyá rẹ tó sọ di túláàsì alọ́lọ́ ni máa sọ nǹkan di túláàsì ẹ̀dọ́ ọlọ́nkan ò sí tó lè túláàsì nǹkan léèyàn lórí tó nítorí de eléyìí tó bá yẹ pé ìyá rẹ òun ìbá ṣe mùsùlùmí ìyá rẹ wá ní ṣíṣe tó bá wù ọ nọ́mbà fẹni kì í ṣe nọ́mbà túláàsì ìsànfẹ́ ṣe ìwọ́ wò bó ló ṣe rí fẹ́bọ ni wọ́n fẹ́ gbé níyì ẹgbọ́ wọn fẹ́ gbé lárugẹ inú sọ́ọ̀tì wọn ti fẹ́ ṣe ọlọ́mọdé tí ó bá bínú kó forí sọ àpáta kó forí sọ àpáta pọ̀ lẹ̀ tẹ́mi rẹ bá ti, pé mẹ́wàá tí máa ń bọ́ lọ́kọ̀ọ̀kan tí èèbọ̀ tán ọ̀gbọ́dọ̀ dá lóhùn pé ẹ̀sìn tiẹ̀ ẹ̀sìn tó ní dedication ni kìí ṣe pé wọ́n máa ń ṣe yọ̀bọ̀yọ̀bọ̀ tó bá ṣe pé tó fẹ́ ṣe kò kò ní pé wọ́n ń ṣe bọ́nu rẹ̀ wọ́n kàn fẹ́ fún àwọn èèyàn lóúnjẹ ni kí ló burú bẹ̀ ṣébi bá ń pa àwọn náà kọ́ lọ jẹun orúkọ yé wa wọ́n sì ní kọ́ ọmọ báwọn oúnjẹ fáwọn èèyàn kò sẹ́lẹ́dẹ̀ ńbẹ̀ wọn ò sẹ́lẹ́dẹ̀ màálù tí wọ́n pa àwọn náà lọ́ọ́ báwọn dùn kò sọ tí kò sí kan máa báwọn pín kò sí wàhálà ńbẹ̀ wọ́n bá ti pín débì kan kó lé mi níṣẹ́ kọ́ ọmọ alọ́ rẹ wọ́n bá jẹ́ bó ṣe jẹ́ tọ ìbéèrè ti parí yẹn wọn ló wó owó ẹyọ owó sílè owó rẹ bí mo ṣe gbọ́ ọnu rẹ́díò náà ti ṣàlàyé rẹ̀ kọ̀tọ́ kọ̀tọ́ ó ní rìbá nu tẹ̀sí ma pé gbogbo àwọn ẹni tí ń gbé kinní yẹn wá fún yẹn aṣọ àwọn èsè mùsùlùmí àwọn ń wọ́nà owó ni gbogbo anything tí ó bá rìsọ́ọ̀tì sówó àwọn dìbò fún mo rò pé yé wa tó nítorí ẹ̀ nígbà tí ẹ bá sì lọ da tẹ́ ẹ bá lọ dára dé wọn tẹ́ bá lọ dára dé wọn pẹ̀lú gọ́ọ̀lọ́n òun náà ó tún padà lana náà ni. sẹ́mọ̀ yín pé ìgbà tí wọ́n máa ń kìlọ̀ fún yàn tó bá lòun ọ̀gbọ́ lẹ́rọ̀ wọ́n á máa gbọ́ lélẹ̀ ńgbà mi. wọ́n gbé kinní kan wọnú ilé ayé àwọn èèyàn wọ́n pè ní mmm. kódà àwọn kan tún fi kọrin wọ́n tún fi kọrin pé tọ̀ àdánù tẹ́tẹ́ ayé tẹ́tẹ́ òní. ok ó yé gbogbo yín débẹ̀ ńgbà wọn gbá yín. so mmm òun lọ wọ́n bá ní náwó ilé yẹn olóforí sápán nnn iná wà báyìí nnn àwọn dìndín ní játọ́ mi tún ti rọ́ọ̀lù tó títí tí ìlànà mọ́ wọn lọ́wọ́ ni torí di eléyìí owó títí clear káràkátà ọjà wà tó ń bẹ́ ńlẹ̀ lọ́ọ́ mú ṣọ́ọ̀pù ńbẹ kò tí ì kù sáhàwálẹ́lẹ́ tó ọjà ọ̀sà sí wà bọ́ọ̀ bá fẹ́ máa tewúrẹ́ tó fẹ́ máa tàgùtà. wà ó pín rẹ̀ kó ní bàbá rẹ̀ ọ̀tẹ̀ wúrẹ́ rí ọ́ sanwó sanwó kó o fi wọ́jà àràdá sì wà wà alhamdulilayi àbí òye wa ọjọ́ òyìnbó sì ń bẹ lẹ́kọ̀ọ́ kọ̀mọ̀pẹ́ nìkan wa tó darapọ̀ mọ́ wọn bẹ̀ kó o owó nìyẹn àmọ́ gbogbo rọ́tà ń gbé wá fún wa ní ìsinyìí báyìí ká sọ̀rọ̀ fún lẹ́yìn náà network network ni ọ́ ọ́ àwọn olùmọ̀ wa wọ́n sọ pé ìyàtọ̀ gararu nbẹnbẹ jahala mbembe otu tun resort siri ba aburú mẹ́ta gbogbo àwọn networking networking rọ to o lè jẹ bó ti ṣe wa Ọlọ́run bá kó ràn wá lọ́wọ́ kó fi wá ṣe kóńgẹ́rì islam wa an la ilaha illa